A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run tó ní ká tún lè jókòó láàyè ní àsìkò yìí kọ́lọ̀n kọ́ gbà ní bàádà fún wa àsìwí àsìsọ àsìgbọ́ Ọlọ́run méjì ọ̀sẹ̀ láàrin wa ọlá ti tóbi Ọlọ́run láàánú gbólóhùn tọ́lọ́n fi parí suratul Fatiha ife wala dhalin ọlọ́mọjà sí ní ojú ọ̀nà àwọn ẹni ànù àwa ní àwọn ẹ̀rí kan bẹ lórí pé ojú ọ̀nà ànù náà ni àwọn Nasara wà táyà Kùránì sí tọ́ka sí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ní pé wọ́n pe ànábì Isa ọ̀nà tí Kùránì tó fi fèsì ipé ọ̀rọ̀ yìí kò rí bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà náà ẹlẹ́ẹ̀kejì yìí pé wọ́n ní àti Ìsá o àti yá rẹ̀ o ọlọ́run méjì nìyẹn ọlọ́run tàǹsì gẹ̀ wá ní ìkẹta amẹ́nubá ìyẹn náà ní àná tá ti sọ bí Kùrán ṣe tọ́ka sí ipé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tí Quran tọ́ka sí pé ọ̀nà ànù ni wọ́n rìn o náà ni eh, ipé wọ́n ń pe àpèmọ́ wọ́n ń pe àpèmọ́ ipé ànábí Isa alayhi salatu wassalam ipé ọmọ ọlọ́run ni lẹ́yìn tí wọ́n ti mọ ìyá rẹ̀ tí a sì mọ̀ pé Maryam náà ló bí wọ́n tó wá pè ní ọmọ ọlọ́run ìtọ́ka wà lórí eléyìí nínú suratu tawbah tọ́lọ̀ọ̀bá alikí ọlá ń sọ fún wọn parẹ̀ pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wa qalati yahudu uzairu ibnullah yudhahiuna qawla alladhina kafaru min qabl qatalahumullahu anna yufakun ọlọ́run ní àwọn yahudi àwọn ní uzair ọmọ ọlọ́run ni àwọn nasara àwọn ní masih tí ṣe isa ọmọ maryam ọmọ ọlọ́run ni ọlọ́run ní dhalika qawluhum bi afwahihim ọ̀rọ̀ tí wọ́n nu tí ń fẹnu ara wọn sọ so yudāhi'ūna qawla alladhīna kafarū min qabl ọjọ́ gbólóhùn tí àwọn káàfìrí tí wọ́n sáájú wọn táwọn náà ń sọ qatalahumullāh wọ́n ti dẹni tọ́lọ̀ ń gbé jìnà sí kẹrẹ tọ́lọ̀ ń sẹ́bílé wọn anna yufakūn kí ló dé tí wọ́n sẹ́rí kò ń bí òdodo òdodo náà ni pé kìí sọmọ ọlọ́run àìjọmọ ọlọ́run rẹ̀ kò túmọ̀ tí kọ́ wá jọmọ èṣù kìí ọmọ Maryam ni kò ní bàbá ó ní ìyá ní ọ̀wá mi pé káwà fi tì sọ́dọ̀ ọlọ́run àwọn onímọ̀ sọ̀rọ̀ yìí pé láwọn àsìkò kan ń pa àwọn yẹ̀húdí àsìkò kan ń bẹ tó yẹ pé ọlọ́run kó ìwé rẹ̀ tó sọ̀kalẹ̀ ọlọ́run kó kú lọ́kàn wọn wọn rántí ẹ̀ mọ́ ọlọ́run wá sí Uzairu ní ànábì ọlọ́run sí wọn àwọn á pé tòótọ́ lọ jẹ́ ànábì ọlọ́run táwọ́rá táwọn gbàgbé kọ́ kà fáwọn lọ́bá bẹ̀rẹ̀ sí kà fún wọn nẹ́bá ni àà ó ti dọmọ ọlọ́run nù ẹwọ́ bí tí wọ́n ti bẹ̀rẹ̀ bí tí wọ́n bá dé ọlọ́run wá fún ẹlẹ́sì pé wa qalatil yahudu Uzair ibnullah àwọn yahudi nítorí pé wọ́n ti ẹ́ lọ́dọ̀ rẹ̀ ni pé kọ́mọ̀ àbíkọ́ mọ̀ wí tààtà àbíkọ́ rántí àwọn kan mọ̀ rántí àwọn kan wá ń ka ogun ẹ̀ lẹ́sẹẹsẹ àwọn iye wọn wá ń sọ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni sọ wá ẹni tí ẹ bá ń retí ẹ bá ti rí nǹkan mùjíza lọ́dọ̀ rẹ̀ ó ti wá di kẹfì tì sí ọlọ́run ọba àlìkẹ́ ọlá bẹ́ẹ̀ náà ni àwọn nàṣọ́rá nítorí ọ̀nà àrà ń gbà dá ànábì alayhi salatu wasalam wọ́n bá ní ọmọ ọlọ́run ọlọ́run ní dhalika qawluhum bi afwahihim àkọ́kọ́ ìdáhùn nìyẹn tọ́lọ́run bá àríkẹ́ ọlá fi ń fún ẹlẹ́sì padà ẹ̀yin lẹ ń wí bẹ́ẹ̀ kò sì rí bẹ́ẹ̀ ẹ̀yin náà sì mọ̀ pé ò rí bẹ́ẹ̀ torí wọn ò lè sọ pé báyìí ló ṣe ṣẹlẹ̀ ṣé ọlọ́run ló sún mọ́ Maryam ni tó fi wá di pé olóyún tó fi wá bímọ wọn ò lè rí yùn sọ wọn ò sí lè rí ẹ̀rí nínú ẹ̀sìn wọn ipé ẹ̀rí rí o vásìsì rí o ipé Jésù ọjọ́ ọmọ bíbí fọ́lọ́run o wọn ò lè rí bẹ́ẹ̀ náà sì ni ìtumọ̀ tí ń sọ gan náà kò tún lálàáfíà kọ̀bá lọ́lọ́wọ́ bá fi sọ pé dhalika qawluhum bi afwahihim ọ̀rọ̀ tí yín nìyẹn o ẹ̀tẹ́ ìfẹ́nu ara yín sọ yẹn gbé ọ̀rọ̀ tó jẹnu yín lọ tí ó yẹ kẹ́ máa sọ ẹ̀sì ń sọ ilé jẹ́ ìsì àkọ́kọ́ lórí pé tí ń sọ kọfẹsẹ̀ ọjọ́ àwọn èyí táwọn tó sáájú iná ń sọ́nú àwọn kèfèrí àwọn àfáà sọ̀rọ̀ ìtumọ̀ oríṣiríṣi lórí ẹ̀ ṣùgbọ́n èyí tó súnmọ́jù tó sì lẹ́rì nínú Koran náà fún rẹ̀ o náà ni pé ọjọ́ ọjọ́ ọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ àwọn kèfèrí àwọn olóòsà táwọn náà ti máa ń sọ nílùú Mákà yìí pé àwọn màláíkà yẹn ipé ọmọbìnrin Ọlọ́run ni wọ́n wọ́n ń pè wọn lóbìnrin wọ́n tún fi tì wọ́n sọ́dọ̀ ọlọ́run igi ọlọ́run ni ó bí gbogbo wọn ọlọ́run bá lè kí ọlá ń tọ́ka sílẹ̀ nínú àwọn ayẹ orísìírísìí inú Qur'an ṣùgbọ́n káàrọ akẹ́yìn tó wà ní Suratu Zukhruf 15 sí 19 ọlọ́run bá ń sọ pé wa ja'alu lahu min ibadihi juz'a sọ adá ní sọ́bálà káìmú ní àwọn káàfìrí yẹn ìpín kan nú ẹ̀dá ọlọ́run tí í ṣe èèyàn ìpín kan nú èèyàn wọ́n fi tìsọ ọlọ́run wọ́n ń pè lọ́mọ ọlọ́run ìpín kan nú ẹ̀dá ọlọ́run wọ́n ń pè lọ́mọ ọlọ́run iná làwọn màláíkà bẹ́ẹ̀ náà làwọn eléyìí náà ṣe ṣe wọ́n ọmọ bàbá Ìsá wọ́n á fi tìsọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ló bíi ọlọ́ni ìnàlì ìsáànà lákàfóró mọ̀bí dádájọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó ṣe kèfèrí sọ́lọ ń kọ́ ní ìṣe kèfèrí tó fojú hàn lẹ́yìn ìgbà náà lọ́lọ́n tó wá bọ̀rọ̀ lọ ìpè àmì tàkàdú mímọ̀ yàkàlùkù banatin wà asfak bí líbà ní àmìtàkádà àmìtàkádà mímọ̀ yáxẹ̀lúkù banatin wà asfak bí líbà ní sọ́bálà aka ìmú kọjá ipé ọlọ́run wá sẹ́sà fúnra rẹ̀ nú tọ́ dá obìnrin lọ́wọ́ sẹ́sà fúnra ẹ̀ ẹ̀yìn tí ọlọ́run sẹ́sà ọkùnrin fún yín torí àwọn lárúbáwá níjọ́ wọ́n fẹ́ràn ọkùnrin jóbin lọ iná ní sí ń ṣẹlẹ̀ láàrin ọmọ ẹ̀dẹ́ ní ẹ̀tì títì sí náà torí pé wọ́n bìlífù wípé nígbàtáwọn bá ti ní ọmọkùnrin àwọn ti ní àròlé ní fámílì àwọn nù obìnrin ọ̀dọ̀ fámílì mi bẹ́ẹ̀ náà sì ni tásìkò ogun bá dé ọkùnrin ní ọ̀sáájú tí ò ní jẹ́ kí ogun ọjà lù kókó lù obìnrin ẹ̀yìn làwọn wà bí wọ́n mọ́ tọ́jú aláìsàn táìsàn bá ṣe lójú ogun so tí túmọ̀ sí wípé wọ́n kọ̀ bí ara sí ọkùnrin ju obìnrin lọ kódà láwọn àsìkò kan wọ́n máa ń lọ rí ọmọbìnrin mọ́lẹ̀ láàyè ni torí wọ́n ti kà sí ìtìjú ogun pọ̀ láàrin wọn ẹ bá ti wá bómi ọgbà ah, obìnrin wá bí nígbàtà ní ìdí ọkùnrin tẹ́ pé títí ọdún mẹ́tàlá mẹ́ẹ̀dógún ní ìsìn yóò ti mọ́ gbébọn wà lọ bọ́bìnrin ó wá di nǹkan ìtìjú tó yẹ pé kódà kò ní fẹ́ sọ fún yẹn kó ń bímọ tó bá yẹ kó bìn ló bí yọ́ wà lọ rí mẹ́lẹ̀ láàyè tọ́lọ́run sọ pé wá ìdá lè mọ owó dátú só ilat bí ayé dá ń kó ti láti ọjọ́ ń bọ̀ lálẹ́ kìyàmọ̀ àwọn tí ń rí mẹ́lẹ̀ láàyè yẹn lóbìnrin wọ́n ma bí wọ́n léèrè pé kí lẹ́sẹ̀ tẹ́ẹ̀sẹ̀ tí wọ́n fi rí yín mọ́lẹ̀ náà yọ́ a máa jẹ́ ìtìjú fáwọn tí wọ́n rí yàn mọ́lẹ̀ kẹ́ẹ̀sì sẹ̀sẹ̀ kankan o ọwọ́ ọkùnrin kan bí yín lóbìn lásán ẹ̀ ti dáràn sí ẹ̀ fi lọ pa yín ọlọ́run wá ń sọ láàyè yí pé àmì tàkádà mi mọ́ yákọlùkù bàná tí ń wọ asfákún bilbani ẹ̀yin káfìrí ìtẹ́ ń pè màláìkà ní obìnrin ọmọbìnrin ọlọ́run sọ́bálà kẹ́ ìmúkọ́ jẹ́ pé ọlọ́run sẹ́sà obìnrin fún rárá rẹ̀ ọwá sẹ́sà ọkùnrin fẹ́yìn ẹ̀yin ń fi ọkùnrin ṣe fáàrí ẹwà ń ti obìnrin sí ọlọ́run bá lè kíọlá wà ìdá bushira ahaduhum bima daraba lirrahmani mathalan dhalla wajhuhu muswaddan wa huwa kadhim tó jẹ́ pé ẹnìkọ̀ọ̀kan wọn ní àwọn káfìrí Mẹ́kà yẹn tí wọ́n bá fún ròyí pé

náà bá ti màpó bìnrin ọlọ́ni àwà máa ń yùn náà ṣáwò fẹ́lẹ̀ hẹ́lì yàtí wà wà fẹ́lẹ̀ ṣe sọ ọmọ igé ìrùmù bí i ọlọ́ni sí obìnrin tẹ́ ti sí òun tẹ́ fi ti sí òun tó ṣe pé ń gbẹ bá ń tọ́jú ẹ̀ lórí ọ̀ṣọ́ lẹ́fi ọ̀sọ́lẹ̀ fi ń rèé tó ń fìlì pítẹ́ ń fìlì pé ẹ̀dá rẹ̀ ò pé àfitẹ́ bá tó fi nǹkan kún ẹ̀ sì ṣe bẹ́ẹ̀ fọkùnrin wàhúwà fi lè ṣe sọ́ọ́mì gẹ́rù mubin tíyàn bá délẹ̀ báyìí àbíjà délẹ̀ kò ní lọ sí àsọyán níbi ọ̀rọ̀ yọ́ sáàmà bínú fi jẹgbẹ́ ní iṣẹ́ obìnrin nìyẹn ẹ bá níyàwó tí ọmọ ìṣesí obìnrin kò tí níyàwó wọ́n kọra wọn lẹ̀kẹ́ ìnáà ni ṣùgbọ́n ẹ bá ti mọ ìṣesí obìnrin yóò lè manage yóò lè manage obìnrin báwọn sí sí ń gbèsè ayé tí wọ́n o ní tí sọ̀rọ̀ débì kan ọmọ bú ẹkùn tí ò tí tó gan ọmọ ti pè ọ́n pé àánú ìgbàtọ̀ ẹ pé ìyá ti jẹun rẹpẹtẹ irọ́ sì ni <laughs> camouflage ni <laughs> bí wọ́n sì ń ṣègbèsè ayé tí wọ́n ní sẹ́yìn ọlọ́run wá ní wa ja'alu lil malaikati alladhina hum ibadur rahmani inatha ashahidu khalqahum satuktabu shahadatuhum wa yus'alun ọlọ́run ní àwọn màláíkà tọ́lọ ń dá wọn tó sì jẹ́ ẹrúsìn fún ọlọ́run tó ṣe pé ẹrúsìn ọlọ́run ọba aláàánú jùlọ ni wọ́n wọ́n wá sọ wọ́n di obìnrin wọ́n tó wá sọ wọ́n di ọmọ fọ́lọ́run àwọn ọmọbìnrin ọlọ́run

kéèyàn jẹ́ wípé ọ̀rọ̀ kan náà lẹ́bí ó ti sọ oríṣiríṣi mẹ́fà ẹ ti mọ̀ pé rán bẹ́ẹ̀bẹ́ ẹni bò ní owó ṣe kúrò lórí tébù ẹ̀ẹ́kìní lọ́kọjá ẹ̀ẹ́kìní kan ló ṣe kíní kan ẹ̀ẹ́ òun náà kọjá mẹ́ ó ti ń sọ fásà bí mẹ́fà lójú ẹsẹ̀ kan náà ti mọ̀ wọ́n wà wo ibi tó tàṣe síra wọn <laughs> irọ́ gbà ní wọ́n mọ̀ yí ń pa ọ̀rọ̀ wọn tàṣe ìgbà míì wọ́n sọ pé ànábì Ìsá lọ́lọ́run bóò ló tún wá ṣe dọmọ ọlọ́run bẹ́ẹ̀ tún lọ́lọ́run sẹ́rí pé kóbókóbó nu nígbà míì wọ́n sọ pé ọmọ ọlọ́run ní bóò lẹ́tún sí átúnpè lọ́lọ́run kóbókóbó ìgbà míì wọ́n sọ pé ọlọ́run mú lọ́mọ ni kìí sọmọ ọlọ́run gangan ọ̀nàjà yànfẹ́ ni ọlọ́run lọ yànfẹ́ àà ọ̀rọ̀ kóbókóbó nu ọmọ èèyàn yàtọ̀ sẹ́ni téèyàn mú lọ́mọ ẹ̀mọ tàbánì nìyẹn kéèyàn mú ọmọ kan lọ́mọ ọmọ ọlọ́mọ kọ́sọdọmọ ara rẹ̀ kọ́mọ tọ́jú ẹ̀ ọ yàtọ̀ síra wọn ìgbà míì wọ́n tún sọ pé àwọn gangan àwọn gan fúnra àwọn ọmọ ọlọ́run gan làwọn náà bẹ́ sí ń wà wọ̀n yìí táwa mélòó wá lọ́lọ́run wá bí báyìí o wọ́n ì sọ pé olùfẹ́ ọlọ́run làwọn ọlọ́run nífẹ̀ẹ́ àwọn àbọ̀ àgbọ́ ìsì ìyún gbọ́ báyá so tàzábùdúgbù yẹn àìgbójú kan àìsọ̀rọ̀ lọ síbi ẹyọ kan ó ti sọ wọ́n di òpùrọ́ ọlọ́run wá ń bá wa sọ̀rọ̀ inú súrátù Maryam aya 88 sí 95 ọlọ́run ní wá kọlu takada rahman walada ìmọ̀lọ́rọ̀ àwọn èèyàn yìí wọ́n sọ pé ọlọ́run aláàánú jùlọ ti ń ṣàánú gbogbo ẹ̀dá ọmọ ẹnìkan lọ́mọ ó bọ̀ àtakora wọn o nígbà wọn bá tún sọ yí pé wọ́n tún kì mọ́lẹ̀ wọ́n tún kàn má gbélé ìwé wọ́n gbẹ̀mí ẹ̀ ẹjọ́ nítorí ọlọ́run abiyamọ wo ló lè máa wo ọmọ rẹ̀ kẹ́nìkan ọmọ gbẹ̀mí ẹ̀ nígbẹ̀ ẹ̀sùn pé ni ọlọ́run wà á dẹni tó lágbára mọ́ tó lè gbọmọ rẹ̀ ẹ̀ èyí sọ nǹkan bá ń pa àwọn ànábí ọlọ́run sánàbí ọlọ́run wọ́n wà já sí wọn mọ̀ tọ̀má gbélé ìwò àwọn ànábí ọlọ́run kan bẹ ti wọ́n pa ṣùgbọ́n lọ́wọ́ fún wọn sẹ̀sìn kése sí ikú ẹ̀sìn nìyẹn kése ikú ẹ̀sìn lọ́lọ́run fi pa wọn so bẹ́ẹ̀ náà làwọn kan tí ẹ sọ pé ànábí Zakariya ó kó sínú igi wọn bá rẹ mọ́ bẹ́ẹ̀ sọ ń bẹ́ nú ti ìgbìtàn tí wọ́n gbà wá tó tọ́sùmọ́kọ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ kìí ṣe kan tó fẹsẹ̀ nílẹ̀ lọ́sọ́rù yẹn ikú ẹ̀sìn nìyẹn nígbà bá kónú gidi ẹ bá rẹ mọ́ bí ànábì ọlọ́run bó ló ṣe á jẹ́ ẹni aṣọ rẹ̀ díẹ̀ lọ́yọ̀ ọ́ta ìṣùbá sọ pé ẹwà aṣọ rẹ̀ wọ́n kàn rẹ̀ ni àti igi wọ́n kàn rẹ̀ kan kìí ọlọ́wọ́ bá lè kí ọlá ń sọ pé wà qalu takhadha ar-rahmanu walada wọ́n ń sọ yí pé ọlọ́wọ́ bá aláàánú jù lọ́mọ mẹ́nìkan lọ́mọ ọlọ́nilá kọ́díjí tó ń ṣe àní ìdá nǹkan ńlá nke ìmọ̀ tẹ́nìkò òṣèrú ẹ̀rí ní tẹ́ ń wí yìí takádù samawatu nítorí tẹ́ ń sọ yẹn wọ́ta ń ṣe ọkùnlá bẹ́ẹ̀ náà ni ilẹ̀ fẹ́ fàyá nítorí ń tẹ́wì wọ́tẹ́kẹ̀rọ lè jẹba alùhádá òkè fẹ́ ẹgbó ṣubú gbùyì kọ́ láhùn nítorí pé àà bóòlẹ́sì wá sọ pé ọlọ́run ọba àlékẹ́ọlá ọba tó bímọ ní andá àólè rahman wàládá nítorí ìpín pé ọmọ mọ́lọ́un ọwọ́ pípé mọ́ gan lásán ọlọ́run ya àwòrán rẹ̀ ń pa pé àwọn tí ò lẹ́mì gan bí ti wọ́n mọ̀ pé rọ́lẹ̀ ń pa wọ́n fẹ̀ lè faraya wa ma yanbaghi lir rahmani an yattakhida walada kọ̀lẹ́tọ̀ fẹ́ ń tàn pé ní rahman kọ́ wá mẹ́nìkan lọ́mọ nígbà bá mẹ́nìkan lọ́mọ ọ̀dọ̀ rẹ̀ ni ó darí gbogbo kíni sí arísìkí ayé àtàgbára ayé ọ̀dọ̀ rẹ̀ ni ó dà sí ọlọ́run ọlọ́ni in kullu man fil ardi in kullu man fis samawati wal ardi illa ati arrahmani abida laqad ahsahum wa addahum adda wa kulluhum yawmal wa kulluhum atihi yawmal qiyamati farida ọlọ́ni kò sí kíní kan ń bẹ lórí ilẹ̀ ní sánmà àti ilẹ̀ ọkọ̀ wọn wà bá ọlọ́run lẹ́rúsìn ọlọ́run ní kìí sọmọ ọlọ́run kìí sàyànfẹ́ ọlọ́run ní ọkọ̀múlọ́mọ lakọ́dí asọ́hún ọlọ́run ti ṣe òǹkà wọn abẹ́rì tí tóbi ọlọ́run ẹgbẹ́ ó ti ń fojú wọn náà ní ìsẹ̀ àwọn nǹkan mìtọ́ ẹgbẹ́ èèyàn mọ̀ rògbà àbúrò ní ọlọ́run ó ṣe á ṣe ọlọ́run ti fi hàn bí ó bá ti gbé kọ̀ǹpútà sí iwájú nìsín tó gbé excel iwájú àbó gbé calculator rẹ wájú ti excel ní ti ẹ̀tún fẹjú ju calculator lọ gbogbo fígọ̀ tó rí ọkọ̀ ọbẹ̀ tó bá ti ní ọbọ̀ hajj ojú ẹsẹ̀ ní òfin rìsọ́ọ̀tì kò ní pèsè jù kan gan tí èsù fún rìsọ́ọ̀tì wọ́n ti gbọ́ kù mẹ́ báyìí tọ́tẹ́ ẹ́ńtà rìsọ́ọ̀tì ní òfin ọlọ́run bá lékẹ́ ọlá ní làkọ́dé àṣọ ọlọ́run ti ní ìṣirò fún gbogbo àwọn ẹ̀dá rẹ̀ pátá wà ádàhùn àdá ọlọ́run sì kà wọ́n ní òǹkà wà kó lóhun gbogbo wọn pátá àti ìyàwó mọ̀lẹ̀kẹ̀ yà mọ̀ ti farida wọ́n wà bá ọlọ́run lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan ní kálukọ́ wà dáa fún wa o kọlọ̀n jọjọ́ náà afúzáàrù kò lè amòrin ìdádùríyàbùnù àdámalìlè ìsáábì wà alifa akúlà sọ lè àti ni àtàhà wàṣẹ ha wasa ìjànà in yẹn a yẹn ọmọ ti kàn ọkàn rẹ̀ ọlọ ni pé yé kìíní iná kàn mí ọjọ́ ìpé ọlọ́njọ́jọ́ náà dá fún wa ọlọ́ni wa kulluhum àti ìyá ọmọ alìkìyà kálukú ní ọwà bá ọlọ́run lọ́kọ̀ kan tí ó wá sí ìṣirò ẹjọ́ rẹ̀ lálìkìyàmà tọ́lọ́n jọjọ́ náà dá fún wa tàdábùdúbù yẹn lílọ wájú lílọ ẹ̀yìn tí wọ́n ń ṣe yẹn ọlọ́run bá ilékẹ́ ó ti ń tọ́ka lórí pé kí ni o lórí pé irọ́ ni ń pa ọlọ́run tó ń bá sọ̀rọ̀ lórí fàánà awwalul abidin sọ fún wọn náà tó bá ṣe pé tòótọ́ ni tẹ́ ń sọ pé ọmọ ń bẹ fọ́lọ́n ni èmi ànábì sallallahu alaihi wasallam lákọ́kọ́ ẹni tí ọkọ̀ ládìí ọ̀kan rẹ̀ ọmọ ń bẹ fọ́lọ́n tí wọ́n wà tọ́mọ̀ tí fọ́lọ́n náà ló jẹ́ ká máa ṣàlàyé subhana rabbil samawati wal ardi rabbil arshi amma yasifun ọlọ́ni mímọ́ ni fọ́lọ́n ọba tó ipò ń ló ní sánmà méjèèje àti ilẹ̀ méjèèje ọba tó ní àga ilẹ̀ arsh àmà yẹ sí fún ọlọ́run mọ́tayọ tí wọ́n fi ń ròyìn ọlọ́run yẹ wọ́n mọ̀ pé àlébù làwọn fi ń kọ́ ọlọ́run pẹ̀lú káwọn mọ́ sọ ipò ọlọ́run bímọ fadharuhum yẹ̀kúúdú wọ́n kàn máa sọ̀rọ̀ tó bá bọ́ sí yẹn lẹ́nu lásán wọ̀yẹ́lá àwú kí wọ́n máa ṣeré ilé ayé kí wọ́n máa sàwàdà àtàyò láàkú ìyàwó mahun tí wọ́n fi wá pàdé ọjọ́ wọn ọjọ́ alìkìyàmà alẹ́dì iyò adùn tọ́lọ̀ ti ṣe àdéhùn ẹ̀ pé ọjọ́ yẹn ń bọ̀ tí gbogbo òdodo fojú hàn sí kálukú inna yawmal fasli وهو الذي في السماء ìlàhùn وفي الأرض ìlàhùn وهو الحكيم العليم ọlọ́run ní o ní ọlọ́run tó ń bẹ ń sánmà o náà lọ́lọ́run tó ń bẹ ń lẹ̀ wàhúwà lẹ́hàkí mọ́láàlì o náà ni ọba ọ̀jọ̀gbọ́n ọba onímímọ̀ eléyìn dé sí ìpadà sí àdì ọkàn burúkú táwọn Yorùbá náà tún ní tí wọ́n sọ pé ọlọ́run ló mú sánmà lọ àwọn aláyé <laughs> ọ̀rọ̀ ránran ọlọ́run náà lọba tó lẹ́tọ̀ọ́ láti ṣèjọsìn fún ní sámà òun náà lọ lẹ́tọ̀ọ́ àti jíjọsìn fún nílẹ̀ kò sí aláyé kankan ọlọ́run bá àlekẹ́ ọlánìkan ní bẹ náà ní bẹ sámà náà ní bẹ́lẹ̀ olẹ́lẹ́tọ̀ọ́ sí ìjọsìn kámọ́ sí pé ọlọ́run ni kò tún wẹ́ ẹnìkan lọ́mọ nínú èsì tọ́lọ́run tó fi fọ̀ fún wọn lórí ilé ìpé àní òun ò bímọ sẹ́ẹ̀ ọlọ́run tún sọ nínú suratul Maida aya 18 ọlọ́ni wa qalatil yahudu wan nasara nahnu abna'ullahi wa ahibba'uh kuli falima yu'adhibukum bidhunubikum falima yu'adhibukum bidhunubikum bal antum basharun mimman khalaq yaghfiru liman yasha wa yu'adhibu man yasha walillahi mulku samawati wal ard wa ma baynahuma wa ilayhi al-masir ọlọ́n ní àwọn yahudi àtàwọn nasọ́ra wọ́n mọ́ sọ pé náhànù àbìná ulahi pé ọmọ ọlọ́run làwọn àwọn làwọn jọmọ ọlọ́run wọ́n mọ̀ sọ rẹ̀ inú mo fi sọ lánàá wípé tí a bá ní sọmọ ọlọ́run ní àbọ̀mọ̀ èṣù pé èsè kankan ní méjèèjì ní dáhùn àìjọmọ ọlọ́run rẹ kò túnmọ̀ ìpọ̀ wá jọmọ èṣù àìsọmọ èṣù rẹ kò mí ìpọ̀ wá jọmọ ọmọ bàbá mi mò ń ṣe ọmọ ìyá mi náà mò ń ṣe ọmọ ìyá mi mọ́mọ bàbá mi wọ́n mọ̀ ní ọmọ ọlọ́run kọ́ká lọ́mọ èṣù kọ́ padà ìsọkúsọ wọ́n fi ń tì sára wọn pé àwọn àwọn jẹ́ ọmọ ọlọ́run àwọn sì jẹ́ olólùfẹ́ ọlọ́run ọlọ́run wá fún wọn lésì lójú ẹsẹ̀ kò lè falímọ̀ yóò àgbébòkún bí dùn òbí kan kí ló dé tọ́lọ fi ń jẹ́ fi ń jẹ́ fi á jẹ́ yín nítorí ẹ̀ṣẹ̀ tẹ́ bá dá ẹ dáhùn kò sí bẹ́yìn ó ṣe nàmà rẹ̀ tó yọ́ sáà ṣe bá sọ pé ah, ọmọ mi mọ̀ ní ìbílẹ̀ gan ni kíkẹ́ ọmọ ọmọ èèyàn èèyàn máa kẹ́ ẹni èèyàn máa fọ́ra lójú bó kí ló dé tọ́lọ́wọ́ bá àlékẹ́ láti fífi àjẹ́ yìí kódà àsìkò kan ọlọ́run bínú sí wọ́n sọ wọ́n di ẹ̀dá mi àwọn kan nù ọlọ́run sọ wọ́n di ẹlẹ́dẹ̀ àwọn míì ọlọ́run sọ wọ́n dọ̀bọ́ náà àwọn ni o tó pọ́lọ̀ ń bínú sí wọ́n torí ẹ̀ṣẹ̀ pẹ̀lú ẹ̀dá èèyàn míì tí ìbá ti ṣe Yẹ̀húdí nítorí yahudi ẹyọ kan tọ́yẹ́ pé ń bá wọn sọ wọn kalẹ̀ tí táwọn bá kó kíní fún wọn òrókù rẹ̀ mọ́jú òní wọ́n sì lọ gbẹ́ ilẹ̀ tó jìn sí orí ilẹ̀ Lebanon bóyá wọn orí òkú rẹ̀ mẹ́ wọ́n sì gbẹ́ rẹpẹtẹ wọn orí títí dìsìn nítorí pé wọn ò fẹ́ kí wọn ò fẹ́ kí ẹlòmí ò gbé òkú rẹ̀ kọ́lọ́ máa ṣe rìsáàtì lé lórí kọ́ wá rí pé àwọn kankan bẹ tọ́lọ́ fi jẹ́ ẹ̀sà fáwọn tó lè máa jẹ́ pé tó bá ti introduce ó lè máa pa àwọn torí pé àwọn ń ṣe bẹ́ẹ̀ fáwọn mi ṣe ń táà fi jọra wa ó ti wà lára wa ń táà fi jọra wa iná ni intelligence eh, ní ìsin ti ń jẹ́ eh, DNA àbíkílẹ̀ ń pè DNA ẹ̀sẹ̀ ń darí iná ilẹ̀ intelligence lè sí yẹn tẹ̀rìkìbá tún bẹ nínú cells cells tó wà lára ọ tí ní bọ́lọ̀ ń ṣe gbogbo wọn tẹ́ àfijọ́ yẹn lẹ́wàá mọ́ wípé ah ilé yìí bọ́lọ̀ ṣe ṣe ti bàbá yìí lọ́mọ̀ ṣe ṣe ti ọmọ yìí bọ́lọ̀n ṣe ṣe tẹ́lẹ̀ yìí lọ́wọ́n ṣe ṣe tẹ́lẹ̀ yìí èyí tí ọba bára wọn tán wàhálà ni fìtínà ni so ṣùgbọ́n síbẹ̀ ìwọ̀nba ni Islam consider rẹ̀ ẹ̀yà ifi ilé ọmọ lọ ọgbọ́gbọ́gbọ́ sọmọ rẹ̀ torí kò olùṣe lọ́lọ́run ìwádìí tàà wádìí la fi ríyàn ìwádìí wa ò ṣe pín àmà wà ń so náà ni àmà wà ń so náà èmi ò tún yọjú sí èdí ọba jọra wọn náà lọ́lọ́ bá fẹ́ fi rẹ̀ hàn bẹ́ẹ̀ pé tí ó bá tí èmi jọra wọn rè so bẹ̀lẹ̀ ta sí wípé tẹ́sì tẹ́ bá lẹ́ ṣeun kò sí àwọn ọ̀dùl àwọn déédé tí wọ́n tọpa rẹ̀ ní ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ táwà sọ pé kò burú ọkàn balẹ̀ irú àwọn déédé ni ṣé ẹmúrú àwọn alájí lọ́bẹ̀ <laughs> àbírù mi lẹ́mú lọ́bẹ̀ tí wọ́n máa ṣe fọ́lọ́ọ̀fù rẹ̀ ẹ̀lẹ́ fi sínú láàbù tẹ́bá fi sínú láàbù báyìí ẹ̀ lè gbọ́ rìsọ́ọ̀tì lẹ́ẹ̀kan kò sí tí ò lè ṣẹlẹ̀ <laughs> so àlítẹ̀lé yẹn nù ṣẹ̀ríà mo rò pé yorùbá mi ti yé wọ́n ní àtọ̀ ńgbà mí ìgbà ó lè pẹ́ lára obìnrin kó tó wá lọ fatalize ẹ̀yìn àlè dúdè yùn wọ́n ní mi lè lò years àlè dúdè yùn kí yùn ọ̀hàn èyí tó hàn ní ṣẹ̀ríà mú iná láti máa tẹ̀lé rí àkèsì sí ní ẹ̀

iná ni wọ́n establish àwa náà láyùgẹ́ yìí ẹ̀ iná láàláyùgẹ́ yìí rùmọ́ bẹ̀ kọ́ mi àtàyùgẹ́ yìí rùmọ́ bí àǹfóṣì bá a ṣe rí nínú nàìjíríà yìí láwọn olórí wa náà rí inú wa wọ́n ti dìde so ń gbà táwọn náà bá ti jẹ́ mújẹmújẹ bá gọ́ọ̀mẹ́ntì tí wọ́n tí wọ́n establish gọ́ọ̀mẹ́ntì mújẹmújẹ náà amẹ́ríkà náà wá dúró ti àwọn èèyàn àìmọye contract ó ti ń sọ̀rọ̀ ní ìsìn wípé àwọn bá àǹfààní bíi pé ńgbà táwọn bá mú ènìtàn ẹ̀yìn láwọn di pé àwọn làwọn mọ̀ repo rẹ̀ lọ́nà àbòsí ni o kìí ṣe pé lọ́nà pé ká san gbogbo owó kọ́ o nígbà wọn bá fi gọ́ọ̀mẹ́ntì ọlọ́run ní jẹ́ wọn ó rí ṣe o tí wọ́n bá fi gọ́ọ̀mẹ́ntì mí ìlélẹ̀ ní ìsìn tí ó wà lóyà sí wọn ọrọ̀ ajé ìlú yẹn wọ́n mọ̀ kómi kẹ́hìn kó lè náà nu tí ò lókọ mi tí wọ́n fi agbára wọn tí wọ́n ní wọ́n fi wọ́n fi manipulate issues lórí àwọn yòókù láti máa jalè láti máa jẹ jìbìtì kọ́lọ̀nkọ́lọ̀ wà lọ́wọ́ wọn o ọlọ́run ní kúlífà límọ̀ yóò àgbébù kún bí dùnú obì kún kí ló tọ́lọ́ ń fi tọ́wá ẹ̀pọ̀ ọmọ ọlọ́run lẹ́ẹ̀ṣẹ̀ kí ló tọ́lọ́ ń fi ń fi ìyà jẹ yín nítorí ẹ̀ṣẹ̀ yín balẹ̀ antum basharun mimman khalaqa ẹ̀ẹ́ ń tẹ́ ẹ jẹ́ iná ní wípé ẹ̀dá kan lẹ jẹ́ tó ẹ jẹ́ ẹ̀dá abara nínú ẹ̀dá ọlọ́run ilẹ̀ ẹ ṣe kò túnmọ̀ ìpé ẹwà àdọmọ ọlọ́run yaghfiru liman yasha ọlọ́run máa sàmójúkò fẹ́ tó bá wù tó bá dẹ́sẹ̀ wa yu'adhibu man yasha ìsì máa fìyà jẹ tó bá wù ọlọ́run dákun sàmójúkò fáwà ò máa fìyà jẹ wá ò walillahi mulku samawati wal ardi ọlá sánmà ọlọ́run àti tilẹ̀ ọlọ́run wa ma baynahuma àti tí ń bẹ láàrin méjèèjì wa ilayhil masir ẹ sì tún ṣẹ́rí padà sọ́dọ̀ Ọlọ́run Ọba àlekẹ́ọlá so ìyẹn jẹ́ ọ̀nà tọ́lọ́run Ọba àlekẹ́ọlá fi fèsì lórí ááyà yẹn pé Ọlọ́run Ọba àlekẹ́ọlá ọba tí ò bímọ ni ẹ má ma fi ọmọ tì sí Ọlọ́run Ọba àlekẹ́ọlá so tazabudub iná la lọ síbẹ̀ pé ọ̀rọ̀ yín ọ̀gbọ́jọ́ kan orisi bẹ́ẹ̀ sí ń sọ tó ń takora wọn ó túmọ̀ sí pé ìrọ́lẹ̀ ń pa tí ò yé yín sí ilẹ̀ ń sọ ẹ tẹ̀lé àyà Koran tọ́lọ́lọ́wọ̀n bá alikẹ́ọ́lá kò bímọ ẹnìkan ò sì bí ọlọ́run tó wá sojú abẹ́ǹkó èsì ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn ọlọ́run tó wá sojú abẹ́ǹkó lórí àbímọ ìṣẹ́ ike òun ò bímọ yàtọ̀ kò sí pẹ́ nìkan bí òun ọlọ́run wá sọ fún anú suratul ikhlas ipé qul huwallahu ahad allahus samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad sọ fún wọn igi ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ní wọ́n wá bèèrè lọ́wọ́ ọlọ́ni kúlè huwa Allahu ahada Allahu samada ọlọ́wọ́ bá bá ọ̀kan ṣoṣo ní Allahu samadu o náà ní gbogbo ẹ̀mí pátá ma ń ronú kan fún bukata ẹ̀ àjogúnbá ní látọ̀dọ̀ Adam alayhi salatu wassalam kò sí tó jẹ́ pé kìí ṣe direct lọ́lọ́run fọwọ́ rẹ̀ dáhùn àjogúnbá ní pé ọlọ́run ló dá wa kódà ló dùn pẹ̀lú ọwọ́ rẹ̀ àwa jogún jogún jogún ẹ̀ títí dìsìn kò wá síbì kan lórílẹ̀ tí wò ti máa Allah ọwá ilé lóòkọ́ tí wọ́n ń jẹ gídé o tí wọ́n ń pè ní a fi sọ pé ta bá ti dákọ ọlọ́run arafil ma'arif tó bá ti fẹ́ sí ìrọ́bọ̀ inú náà ọ́sùkọ̀kọ́ sọ pé arafil ma'arif ẹn tó gbajúmọ̀ gbogbo ní ti gbajúmọ̀ kò sí tó gbajúmọ̀ tọ́lọ́run ọba àlekẹ́ọ́lá Eh, Yorùbá ó pè lọ́lọ́run wọ́n pè lólúwa eh, àwọn èèbó wọ́n ní gọ́ọ̀dù àbí ni wọ́n lè pè lọ́ọ̀dù àwọn lárúbáwá wọ́n pè ní Allah wọ́n tún lóko oríṣiríṣi àwọn haúsá àwọn ó ní kíni eh? <laughs> ọ̀bángídì àwọn haúsá wá nìyẹn àwọn haúsá wá nìyẹn àwọn káfíìn àwọn haúsá change ẹ̀ sí Allah ẹ ọ̀bángídì nìpìlẹ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn haúsá wá ní ẹ́mì tẹ́ ọ̀bángídì ẹ̀ so Allahu alam wọ́n pè ní Allah àwọn Ìgbò wọ́n pè ní Ṣínéke lóríṣiríṣi bọ́lá ọba àlekẹ́ ọlá bó ṣe lóókọ ní gbogbo gbogbo orin èèyàn pátápátá tí ń bẹ ọlọ́run ti lóókọ ń bẹ so tí túmọ̀ yí pé ọlọ́run ọba ọba òdodo ni lam yalid wa lam yulad àsìkò tẹ́ ń sọ̀rọ̀ yẹn ọlọ́run ò bímọ kankan kò sì ní bímọ wàlámù yóò láti kọ sẹ́nìkan tó sì bí ọlọ́run wàlámù yẹ kó ńlá kúfù wà ní ahad kò sẹ́nìkan tó jọ ọlọ́run ọba àlekè ọlá torí ẹ̀ ló jẹ́ pé ń bọ̀ bá wà ń ronú

nítorí ọ̀nà àrà tọ́lọ̀ ń gbà dáa kẹwa torí ọ̀nà àrà yẹn kẹfí nti mọ́ sọ̀sọ́kúsọ tí èsè ni àwọn tẹ́ẹ̀wò tí ẹ tá ń pè láàfà ẹ má kọjá láǹpa wọn nígbàtí èèyàn bá já àfà tó kéwù tí ó sì ń lò bọ́bá gbogbo wa pátátá ń sin lọ́n náà wà líyú ọlọ́n torípà náà bí ń lọ hadisi pé kò sí téèyàn fi máa jẹ́ wàlíyù ọlọ́run tó tó kéèyàn máa ṣe nǹkan ọ̀ràn èèyàn tọ́lọ̀ ń ṣe lọ́rùn ẹ̀lẹ́ lórí ẹrú ètò wa máa súnmọ́ ọlọ́run sí pẹ̀lú náfìlà so wìláyà ń gbóò ló ṣe wá tó lọ́dọ̀ ọlọ́run ọlọ́run nìkan lọ́mọ kìí ṣe pé nítorí pé ọwá já àfà òkè ọ̀ká lárúbáwá ọwá wé láwà ní ọ̀darùn gbọ̀n sí wìláyà tí ẹ ti wá ju tẹ́ntì rárá ọlọ́run lọ́mọ yẹn bàbá mahad ọlọ́run kọ́fọ̀rún kẹ́ wọn sáwà máa lu ọ̀rọ̀ wọn pọ̀ in gbọ́lẹ́nu wọn ṣùgbọ́n ẹn tó gbọ́lẹ́nu wọn ló sọ fún mi wọ́n ní sọ wípé wíwò tẹ́ ń wò wá ìyà táwa kọ sí yín ló jẹ́ kẹ́ mọ́ pọ́n wálé tẹ́ bá rí ìyà tá a kọ sí ọlọ́run tọ́lọ́run bá fi hàn yín ni bóyá lómi ẹ̀ sá fún jìnnà jìnnà pé ọlọ́run mọ̀ jẹ́ ń sórí ibú bí ẹni ibi ìhà so ihe tí èyàn kọ sọ́lọ́run ọlọ́run lọ́mọ láàrin èyàn àtọ́lọ́run lọ́wà òsì lérí náà ọkàn máa dábàá ni ẹgbà bọ́yá wọ́gán bẹ́ta rẹ̀ lọ́dọ̀ bí wọ́n ń rẹ̀ pé ìwò tí ìṣètò ẹni bọ́yá wọ́gán bẹ́ta rẹ̀ lọ́dọ̀ ọlọ́run káwá mọ́ torí pé èèyàn kan jáfà owó láwà ní sọ̀rọ̀ kan táà gbọ́rí ká ká máa wá lọ ìdí sàárè rẹ̀ tó jẹ́ pípẹ̀ láti wá máa bẹ lọ́n àbá máa bẹ ohun gan náà nínú sàárè pẹ̀lú báwọn kọ́ bá yẹn ṣe nǹkan torí kíni anábì sallallahu alaihi wasallam ní àdítọ́ àánú sọ Bukhari àtàwọn àyè mí ó la tuturuni kama atọ́rọ̀tì nasara Isa ibn Maryam innama innama ana abdu faqulu abdullahi wa rasuluhu sallallahu alaihi wasallam ẹ má pàmí pòó ẹ má pọnmi po bí àwọn ìnàsọ́ra bí ẹ sì lọ pọ́n Isa ọmọ Maryam tí ẹ lọ pọ́n po àpapọ̀ nìyẹn alìmọ̀bàlága látòtòrò ní kàmà àtọrọ ti nàsọ́ra Isa ibn Maryam ẹ má pọnmi po ẹ má sí ẹyìn tọ́pọ̀ jù fún mi báwọn nàsọ́ra bí ẹ sì pọ́n Isa ọmọ Maryam bí ẹ sì pọ́n po ana abd ẹrùsìn ọlọ́mù ń ṣe fakulu abdullahi wa rasuluhu tẹ́ bá ro nǹkan àmì tẹ́rí pé ah, ànábì ọmọ sí mèremère o kẹ́ bá lọ síbi pé ana abdullahi wa rasulu ẹrú sí ọlọ́run mọ jẹ́ mo jẹ́ òjìṣẹ́ ọlọ́run afọ́ olórin kan nígbà tí ó gbọ́ àpapọ̀ fún ànábì sallallahu alaihi wasallam ọlọ́run dá sọ pé lè yẹ gífẹ́rà aláhùn lákàmọ́ takọ̀ dámọ̀ ní dàmdíkà ọlọ́run fi ẹ̀sẹ̀ tì sí lọ́rùn oníkùn ò lè bá àforíjì wà á tún sọ pé rọ̀sùnú kẹ̀rí mú máa sọ ọkọ̀ tó rọ́bà ò òjíyá alápẹ̀lẹ́ kọ̀sẹ́ lọ́run rí irú ọ̀rọ̀ kọ̀rọ̀ wo nìyẹn <laughs> ọlọ́run sọ láì mí pé afàláwò ankalima àdíntaláwò ọlọ́run foríjì ọ kí ló yọ̀ǹda fún wọn ṣé bàbí bá wọn tọ́lọ́mbà níbi ọ̀sọ́lọ́lá àlè ọ̀sọ́lọ́wò abasa wàtàwàlá an já àwúlé àmà wà máa yìí dìríkà láàláhú yá zaka ọlọ́run fi bá ànábì sallallahu alaihi wasallam bí àṣìṣe rẹ̀ ó ló ṣe ápapọ̀ tó àsọkúrọ̀ sódó ń kẹ̀rí mú má àsọkọ́ tó rọ́bà ò ọ̀rọ̀ sọkúsọ kò tó kúrò mọ̀ pé kéèyàn mọ́ka kó fi mọ lúgà o ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ ń bẹ̀yẹn kọ̀dà so àyè máa torí pé ẹnìkan rò súnmọ́ lọ́n ká sọ àsọjù ń pa ẹ̀ kọ́ ọmọ wá wárí fún ṣéhù pé àwọn ṣéhù nìyẹn gbígbà tí ń pọ́n ṣe kọ́dírì jìlá ní àbẹ́wò ń bẹ̀ pé ibi tó ń bá fàṣẹ sílẹ̀ làṣẹ wà wọ́n kàn pọ́n po ní o wọn ò jẹ́ sọ́rú játijáti báwọn o àbíkọ́ ní àfáà kan wọ kálíwà wà lọ pàdé ẹ̀ ọ̀fẹ́ lọ gborí ilé lọ́dọ̀ rẹ̀ ìbọn tí àwọn tó gbà ṣáájú rẹ̀ dàmú wọn wà ọ̀rọ̀ sọkúsọ ẹ̀tàn jẹ àgbọ̀dọ̀ àwọn wọ́n gbẹ̀tàn jẹ́ látara wípé ọ̀nà àrà tọ́lọ̀wọ̀n bá lè kí ọlá tó fi dá ọlọ́run wá ń sọ fún wọn nínú Qur'an ipé ẹronú tí ń tà ń sọ ní Suratu Ala Imran 59 dé 63 ọlọ́run ní inna ọlọ́run ní àkàwé Ìsá lọ́dọ̀ ọlọ́run bí àkàwé ànábì ádámà náà ní khalaqahu min turabin ọlọ́run dá ádámà láti bí yèèpẹ̀ thumma qala lahu kun fayakun kò sí àwọ̀ kan tí ń bẹ fún ọmọ ẹ̀dẹ́ mi àfi kó dàbí ìkan nínú yèèpẹ̀ tí kò sí bó ṣe lè rí àti tèbó àti dúdú ẹ̀ẹ́rì àfijọ́ nínú yèèpẹ̀ lẹ̀ torí pé yèèpẹ̀ ẹlẹ́un náà lọ́lọ́run sàjọ tó fi dá Ànábì Ádámù alẹ́sàtọ̀sà kódà wọ́n ní ó kọ́ rẹ̀ gan láti bí àdímùl ardi ni wajhul ard ojú ilẹ̀ ni wọ́n ń pè ní àdímùl ard ó ní wọ́n sọ sọ sọ ní wá sọ di Adam tó di Adam alẹ́sàtọ̀sà ọlọ́run ní àpèjúwe ẹ̀bí àpèjúwe Adam ní alẹ́hàkú mi rọ̀ bíkà ọlọ́ni òdodo ti wá bá ọ látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run fàlátàkùn minal mumtari wọ́n máa bẹ nínú àwọn tí a máa jiyàn o iná àwọn èèyàn àwọn nàṣọ́rà yẹn ìyàn jíjà oríṣiríṣi wọ́n máa jà o famani hajjaka fi min ba'di ma ja'aka minal ilm ẹ yóò tọ́ bá bọ́ jiyàn lẹ́yìn ìgbà tí ìmọ̀ ti wá dé bá ọlọ́dọ̀ ọlọ́run lórí ànábì Ìsá yìí fàkúlítà aláwò sọ fún wọn pé ẹ na bọ̀ nádìrú abìnà àná ẹjá jọ pé àwọn ọmọ wa lẹ̀ báyìí wa abìnà akùn àtàwọn ọmọ ti yín náà wá ní sáà àná àtàwọn ìyàwó wa wá ní sáà akùn àtàwọn ti náà kíkàrùkú jókòó kalẹ̀ ń fúsà náà ń fúsà kún káwa ní ó pèrà wà wá tá jẹ́ múmi ní òdodo àtẹ̀yìn náà tẹ́ jẹ́ náà sọ́ọ́rá ẹ pèrà yín wá fún mọ̀ dábútẹ̀ hìl káwa fi ìpè jólẹ̀ fànájá aláàánátàláàyì alálìkàábìbì káwa lórí àwọn tí wọ́n bá jẹ́ òkúrọ̀ nú àwa méjèèjì káwa tí ó kún inna hada lahuwa likososo lahaku ọlọ́run ní ìtàn tá ń pa fún ọ̀yí ìtàn òdodo nìyẹn wà máa mí ní ilahi ní illa Allah kọ̀sẹ́ nìkan tó lẹ́tọ̀ sí ìjọsìn àfọ́lọ́run wà inna Allaha lahuwal azizul hakim ọlọ́run bá wá ọlá ọmọ àwọn tí a jẹ́ òbìlẹ̀ jẹ́ téèyàn bá ti téèyàn bá ti yẹ kó omi tọ́lọ ń sọ kò sí tí ń ṣe lórí ilẹ̀ mọ́jọ́ jẹ́ òbìlẹ̀jẹ́ lọ ẹ wo yé èèyàn tí ẹ ti brainwash orí wọn lórí pé jésù lọ́lọ́run jésù lọ́mọ ọlọ́run a sì rí inú wọn náà tí ó lóun ọgbà pé jésù lọ́lọ́run jésù lọ́mọ ọlọ́run a rí inú wọn náà ṣùgbọ́n síbẹ̀ ìsìnàmí náà ó tún gbé lóun náà lọ góòdà gbogbo kírísítọ́wà ti ti ń bẹ wọ́n bẹ́nu wọ́n lórí nẹ́ẹ̀tì koran tó wá kan pámọ́ yí pé ànábì Ìsá yìí àà ọlọ́run gbólóhùn ọlọ́run náà lọ́lọ́run fi dáa kún fàyà kún ọlọ́run náà lọ́lọ́run lò fún ọlọ́run fi sọ́nu suratul nisa àyà 171 ipé ya ahlal kitabi ó pé ẹ̀yin tá fún tírà sáájú annabi muhammad sallallahu alaihi la taglu fi dinikum ẹ má ṣàṣejù pa ẹ̀sìn yín o àdínù ní téèyàn bá rọra

alikọ́ha ilá maryam tọ́lọ ń jù sí maryam wàrúhùn mínú ẹ̀mí tọ́sẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ní fàámìn billahi wàrúsùlìhí ẹ̀yà nígbàgbọ́ sí ọlọ́run ọba àti àwọn òjíṣẹ́ rẹ̀ o ibi tí wọ́n bá sọ fún yín ma iná ìníkẹ́ máa dúró sí o ìwọ̀n bá tá a wí ọlọ́run jẹ́ wúlò fún wa o àwọ àtàwọn ọlọ́run mọ́sà dá èdè wa ń kùn káfíwà lójú ọ̀nà òdodo ọlá títóbi ọlọ́run wọlá àánú rẹ̀ hádà wa sallallahu ala nabiyyina Muhammad وآله وصحبه وسلم